òun náà ni ẹni tí wọ́n pè ní evil of late marriage nínú èdè lárúbáwá tí a lè pè ní khuturatu zawaji mutaakhir pé kí ni àwọn ewu tó wà níbi kápẹ́ kátó fẹ́yàwó kápẹ́ kátó gbéyàwó sílé àbí kápẹ́ kí obìnrin ó pẹ́ síwájú kó lọlé ọkọ so àwọn ewu wo ló wà ń bẹ́ẹ̀ síwájú ká tó ṣàlàyé àwọn ewu tó wà ń bẹ̀ tábà ohun tí à ń pè ní azawaj ti abita tá à ń pè ní anika àbí ń pè ní tí olóyìnbó ń pè ní marriage ìhàwó ní Islam kọ sí ní kásìgbéyàwó ká fẹ́ra wa ìhàwó ní Islam kọ sí tábà lọ wo á rí pé nínú al-Qur'an Allah subhanahu wa ta'ala ọba alikiola ó ṣe wá lójú kòkòrò nípa kágbéyàwó ó ṣe wá lójú kòkòrò nípa kí ọkùnrin kíyàwó kó náà kó lọlé ọkọ Allah subhanahu wa ta'ala sọ nínú al-Qur'an suratul Nur aya 32 ó ní wa ankihul ayama minkum was-salihina min was-salihina min ibadikum wa imaikum in yakunu fuqara'a yughnihimullahu min fadlihi wallahu wasi'un alim ọba àríkẹ́ ọlá sọ wípé wa ankihul ayama minkum ìpè àwọn tí wọ́n bá ti tó lọ rí ọkọ nínú yín láwọn obìnrin ẹ fi wọn lọ́kọ ẹ fi wọn fún ọkọ tó yẹ kí wọn fẹ́ ọ̀sọ́lihina min ibadikum àtàwọn tí wọ́n jẹ́ yẹn dáadáa nínú àwọn ẹrú yín lọ́kùnrin àwọn tẹ̀ ní lẹ́rú lọ́kùnrin wa imaikum àtàwọn tẹ̀ ní lẹ́rú lóbìnrin in yakunu fuqara yughnihimullahu min fadli tó wájú pé tí ń bà yín lẹ́rú tẹ́ ẹ̀ fi fẹ́ kí wọ́n ti lọlé ọkọ òun náà ni pé tálíkà ni wọ́n fuqara aláìní ni wọ́n wọn ò rí jíjẹ wọn ò rí mímu yughnihimullahu min fadlihi Uh, Allah subhanahu wa ta'ala ní òun ràn wọ́n sí látara uh, ọlá òun òun fún wọn ní òun fún wọn ní jíjẹ òun fún wọn ní mímu wallahu wasi'un alim Allah subhanahu wa ta'ala ní ọba tí ó fẹ́ ọba tó gbáyì gbogbo nǹkan rẹ̀ gbogbo ẹ̀ ló fẹ́ tó gbáyì tí ó lálà alim ọba tí ó ní mímọ̀ ni àtàbàlówó áyà yìí á rí pé áyà yìí ń ṣe wá lójú kòkòrò ìpè káfẹ́yàwó uh, ó sì ń ṣe ọkùnrin obìnrin lójú kòkòrò pé kóun so àwọn onímọ̀ nípa tafsir wọ́n sàlàyé tó pọ̀ nípa àyà yìí ìpè tabalọ́wọ́ àyà yìí nìsín a rí pé ìgbéyàwó kágbéyàwó àbí ká lórí ọkọ ìpè ọ̀ràn yẹn ló jẹ́ alimami ibn Kathir <coughs> rahimahullah nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa àyà yìí alimami ibn Kathir wọ́n sọ pé hadha amrun bitazwij pé àyà taari wa ankihu ayama minkum was-salihina min ibadikum wa imaikum pé àyà tá a rí yóò wọ́n ní hadha amrun bit tazwij eléyìí àṣẹ ni látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala yìí pé kí ni pé ká fẹ́yàwó àti pé ká gbé àbí ká ṣe ìgbéyàwó àṣẹ ni. àbáwá Ibn Kathir wọ́n tún wá sọ síwájú pé wa qad dhahaba ta'ifatun minal ulama àwọn apá kan nínú àwọn afá àwọn lọ síbi pé ila wujubihi ìpè ọ̀ràn yẹn ni o ipe kí obìnrin ó lọ́kọ ọ̀ràn yẹn ni fún ọkùnrin pé kó náà gbéyàwó ala kulli man qadara alayhi lórí gbogbo ẹni tó bá lágbára tó bá ní kápá láti ṣe kíni láti ṣe gbéyàwó wahtajju bi zahiri qawli àwọn wá mẹ́rin tí wá pẹ̀lú gbólóhùn anábì sallallahu alayhi wa sallam nínú hadithu afáwà abdullahi bin mas'ud radiyallahu anhu tí ó wà nínú sahih al-bukhari àti sahih muslim ipe anábì sallallahu alayhi wa sallam sọ báwọn pé yá ma'ashara shabab anábì ni mo pé ẹ̀yin ọ̀dọ́ ẹ̀yin ọ̀dọ́kùnrin man istata'a minkum al-ba'a ẹni tó bá lágbára nínú yín tó bá ní ìkápá láti bọ́ ìyàwó tó ní ìkápá láti sọkọ obìnrin falyatazawwaj ó yá lọ lè fẹ́yàwó fa innahu aghaddu lil-basar nítorí pé ìgbéyàwó yìí òun náà ní máa ràn ní lọ́wọ́ láti rẹ ojú ẹni ńlẹ̀ wa ahsanu lil-farj òun náà ní sì máa ràn ní lọ́wọ́ láti ṣọ́ abẹ́ ẹni kò níbi haram wa man lam yastati' ẹni tí ò bá wá ní kápá nínú yín fa alayhi bis-sawm ó dọwọ́ rẹ̀ kí ló ní báwọn kó máa gba àwẹ̀ fa innahu lahu wija torí pé àwẹ̀ tá a rí àwẹ̀ yìí yóò máa jẹ́ kíni yóò máa jẹ́ gàgá fún yóò máa kọ́ di onídékòlé máa kó sí inú àwọn nǹkan tí ó dáa so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tàbá fún wò nínú àǹfààní tí ń bẹ fún ká ṣègbéyàwó yìí lẹ́gbàá kí ni Kùránì sọ kí lànà bí sallallahu alaihi wasallam sọ nípa rẹ̀ àwọn onímọ̀ ajé kò yé wa pé kásìgbéyàwó yìí ipe okùnfà kan ní inú okùnfà tí a máa fi rí ọ̀rọ̀ tí Allah subhanahu wa ta'ala máa fi rọ̀yàn lọ́rọ̀ látara ayàtà kàṣíwájú fúnra wa pé Allah subhanahu wa ta'ala ní iyakunu fuqara yughnihimullahu min fadlihi pé tó bá jẹ́ pé wọ́n jẹ́ tálíkà yàní ọkùnrin nígbà tí wọ́n jẹ́ tálíkà ìjọ ti fẹ́ gbéyàwó ọgbó gbìyànjú kó sì gbéyàwó yìí pé Allah subhanahu wa ta'ala yóò rọ̀ ọlọ́rọ̀ yóò rọ̀ ọlọ́rọ̀ látara kíni látara pé a ń gbà tó bá ti ṣègbéyàwó Allah subhanahu wa ta'ala ó ṣàánú rẹ̀. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n gbé bàbá kan látọ̀dọ̀ Abubakar Siddiq al awwal radiyallahu anahu qal wọ́n ní Abubakar Siddiq ó báyìí pé ati'u Allaha fima amarakum bihi minan nikah ó ní ẹ tẹ̀lé àṣẹ Allah subhanahu wa ta'ala níbi àṣẹ tó pa yín nípa nikah ipe ó pa yín láṣẹ pé ẹ lọ ṣègbéyàwó ẹ tẹ̀lé àṣẹ rẹ̀ yunjiz lakum ma wa'adakum minal ghina Allah subhanahu wa ta'ala àdéhùn tó náà bá yín ṣe látara yughnihimullahu min fadlihi ohun tó wá jẹ́ pé ọba jẹ́ tálíkà ni Allah subhanahu wa ta'ala yóò sì kíni yóò ràn yín lọ́wọ́ yóò rọ̀ yín lọ́rọ̀ látara kíni látara ọlá rẹ̀ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni a tún rí ẹgbàwá mi látọ̀dọ̀ àfáwà abdullahi ibn mas'ud radiyallahu anhu abdullahi ibn mas'ud ó ní iltamisul ghina fin nikah ó ní ẹ máa wá ọrọ̀ ẹ wá owó látara nikah látara kí ẹ sì gbéyàwó ìpè tẹ bá ti lọ sí gbéyàwó tẹ fọ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala yóò sì máa rọ̀ yín lọ́rọ̀ yóò sì gbà yí azikì fún yín nígbà tí bùkátà yín ti fi ń fẹ̀ sí yaqulu Allahu ta'ala ọba àlekẹ́ ọlá sọ báyìí pé iyakunu fuqara abdullahi masu náà wà pé iyakunu fuqara tó bá jẹ́ pé wọ́n bá jẹ́ tálíkà ni wọn ní bá wọn lẹ́rù tí ò ti jẹ́ kún fẹ́ péyàwó yughnihimullahu min fadlihi wallahu wasi'un alim allah subhanahu wa ta'ala yóò rọ̀ wọn lọ́rọ̀ látara kíni látara ọlá rẹ̀ bí ọlá rẹ̀ ṣe pọ̀ tó yẹ arziki yóò jẹ́ kí arziki yóò ṣe so àwọn ìta sọ fúnra wa síwájú níwọ̀n báyìí àwọn náà ni àwọn díẹ̀ nínú àwọn àyà Qur'an àtọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam àtọ̀rọ̀ àwọn sọ̀hábà ní tó ní ṣe pẹ̀lú ìgbéyàwó àti bí ó ṣe ṣe pàtàkì tó tí a bá lọ wò á rí pé anábì sallallahu alaihi ó tún ṣe ọ̀dọ́ lójúkòkòrò ó ṣe wá lójúkòkòrò nínú hadithu rẹ̀ míì حديثنا حديث لا لا في يعني النبي صلى الله عليه وسلم ني تزوج الودود الولود فإني مكاثر بكم الأمم يوم القيامة anábì sallallahu alaihi wasallam ó ní tazawwajul wadud ó ní ẹ fẹ́ obìnrin tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ alwalud obìnrin tó lè bímọ fa inni mukathiru bikum al-umama yawm al-qiyamah nítorí pé mo fẹ́ fi yín yan àní tó bá dijọ́ bíi al-qiyamah mo fẹ́ kẹ́yìn àlùmọ́ mi kẹ́ pọ̀ ju gbogbo àwọn ìjọ mi lọ ṣe inú hadith anabi sallallahu alaihi wasallam iná a rí bẹ́ẹ̀ pé ó ní ṣígàtò amòrì ni pé anabi ó pa wá láṣẹ ó sì wá lójú kòkòrò ìgbé ká gbìyànjú ká sì gbéyàwó so eléyìí òun náà làwọn díẹ̀ nínú tó ní í ṣe pẹ̀lú nìka àmọ́ kíní kan bẹ níbẹ̀ hadithi kan tí a wọ́kà síwájú fún wa tí anabi sallallahu alayhi wa sallam tó ní manistata aminkumul ba'a falyatazawwaj àwọn afáwọn ní àwọn ulama àwọn ulama hadith nígbà tí wọ́n ń ṣe sharhu hadithi wọ́n ní gbólóhùn al tí a sọ yìí ìpè ìtumọ̀ méjì làwọn lábá máa tú sí so wọ́n máa tú albáà bí ma'ana aljimaa ìpè albáà ń bè yàní ìlágbára láti lájọsípọ̀ òun náà ni wọ́n pè bẹ́ẹ̀ so àwọn míì sì máa sọ wọ́n sì tú pé ìtumọ̀ rẹ̀ náà ni pé mọ́ọ̀nẹ́tù zawaj ìpè kí ni àwọn responsibility ìnáwó tí ń bẹ lábẹ́ kí o gbéyàwó tí èèyàn bá ti ní kápá láti ṣe kọlọ̀fẹ́yàwó so látara di eléyìí òun náà ni wọ́n ti yọ níbẹ̀ ìpè ah ẹni tí ò bá ní kápá lápẹ̀júwe ẹni tí ò bá lágbára láti dájọsọ pẹ̀lú obìnrin bẹ́ẹ̀ látara pé kò gbọ́dá pé ni àbí kò gbádùn ni sórí ẹni báwọn nísìn ààrẹ sọ mú kó lọ sí nìká ò nìká gan èèwọ̀ ló jẹ́ fún ẹni báwọn ó pé wàhálà ni ó kà fi dálẹ̀ fún rẹ̀ àti fún ẹni tó bá gbé sílé ẹlẹ́ẹ̀kejì tí ò bá tún tí ò ní ọ̀nà tí ò ní jíjẹ mímu tí ọ̀rọ̀ ọ̀run yóò tún pèrè kàsábẹ́ tí o máa wá sí jẹ fún irú ẹni báwọn afẹ́ kó ségíní afẹ́ kí òun náà mọ́ ti ṣègbéyàwó ó wá ọ̀nà jíjẹ mímu ó bá ṣe wò ó ma kí Allah subhanahu wa ta'ala tó wá bá ṣe gbígbòrò rẹ̀ àmọ́ tí yóò bá ti ní kankan lọ́wọ́ rárá kò ní jẹ́ kò ní mímu so irú eléyìí àkèésí òun ni wọ́n ń pé yakun fuqara ní ọ̀nà bí wá sí wò ó ma so ọ̀nà ọ̀nà náà yóò jẹ́ kí ó gbòòrò so gbogbo àwọn èyí ìta kàṣíwájú fúnra yìí òun náà ni àwọn díẹ̀ nínú àwọn àǹfààní ńláńlá tí ń bẹ fún kéèyàn gbéyàwó so tá a bá ń sọ̀rọ̀ nípa àǹfààní tí ń bẹ fún kéèyàn gbéyàwó látara bẹ́ẹ̀ a máa gbọ́ ewu tí ń bẹ bí kéèyàn má gbéyàwó kéèyàn má tètè gbéyàwó a máa gbọ́ yín bẹ́ẹ̀ àbí kófin ọmọ tètè lọ́lé ọkọ a máa rí látara àwọn àǹfààní torí pé àwọn àǹfààní tá à ń ka yìí nìsín ẹni tó bá pẹ́ kó tó fẹ́yàwó àbí tó bá pẹ́ kó tó lọ́lé ọkọ gbogbo àwọn àǹfààní yìí nínú ewu tó wà nínú kí èyí ó pẹ́ kí o tó gbéyàwó òun náà ni pé tá a bá lọ wò ó lálàkọ̀kọ́ a rí pé nìkan yìí zawaji anabi sallallahu alayhi wa sallam ó ka àwọn nǹkan kan fún wa nínú àwọn iṣẹ́ tí máa ń ṣe so ẹni tó bá pẹ́ kó tó gbéyàwó àwọn nǹkan wọ̀nyí yóò máa kó sínú àwọn wàhálà yóò máa kó sínú àwọn fìtínà nínú ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ torípé anabi sallallahu alayhi wa sallam ní man istata'a minkum al-ba'a falyatazawwaj anabi ní fa innahu aghaddu lil-basar anabi ní nítorí pé kéèyàn gbéyàwó yìí kí wọn náà níyàwó tiẹ̀ ń lé aghaddu lil-basar òun náà ní máa rọ̀ náà lọ láti pé kéèyàn rẹ̀ ju yàn lẹ̀ so ó túmọ̀ pé ta'akhkhuru zawaj àbí az-zawaj al kéèyàn pẹ́ kéèyàn tó gbéyàwó inú aburú tí ó máa ṣẹlẹ̀ síyàn náà ni pé kí ni adamu aghaddu èèyàn ní rẹ ojú yàn lẹ̀ hmm, gbogbo obìnrin tí a bá rí òun náà ni ó máa wo fẹ̀tọ̀fẹ̀tọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni obìnrin náà kò nílè rẹ ojú rẹ̀ lẹ̀ gbogbo ọkùnrin ojú rẹ̀ ó máa nàmá so inú àwọn ewu tó wà ń bẹ̀nu pé téèyàn bá ti ní bá ti tètè fẹ́yàwó tó níyàwó ti tiẹ̀ lé so ó lè rẹ ojú rẹ̀ lẹ̀ ó lè mọ̀kútọ́ èmi náà níyàwó lé so wọn kò sí níbi lára ìyàwó ẹlòmíín ta tí ò sí lára ìyàwó rẹ̀ àmẹ́ tí ò tí ì ní ọkàn rò ní papọ̀ sójú kan yóò máa wò káàkiri yóò máa wò fẹ̀tọ̀fẹ̀tọ̀ òun náà ló fà tó jẹ́ pé tá a bá wo aburú tí ń ṣẹlẹ̀ láwùjọ lónìí à ń tó fà pé tí ń fa gbogbo aburú yìí òun náà ní pé kí ni látara pé ọkùnrin pẹ́ kó tó fẹ́yàwó obìnrin pẹ́ kó tó lọ́kọ Ada àdáadá ayé látara pé mo fẹ́ ní nǹkan báyìí mo fẹ́ ní nǹkan báyìí mo fẹ́ ní nǹkan báyìí síwájú kí n tó lọlé ọkọ àbí kí n tó gbéyàwó so látara bẹ́ẹ̀ àwọn aburú eríṣiríṣi yóò máa wá ṣẹlẹ̀ ń bẹ̀ látara pé kí ni wọn ò ní rẹ júlẹ̀ wọn máa wo fẹ̀tọ̀fẹ̀tọ̀ eléyìí sì ni ẹ̀ṣẹ̀ ni anabi sallallahu alayhi wa sallam ó sọ wọn fún wa nínú hadith tó sọ fún wa ali bin abi talib radiyallahu anhu anabi ni eh, eh, la tutbi'i an-nadrata an-nadrata fa inna an-nadrata lak wọ̀sáàní àlè anábì sallallahu alaihi wasallam ó ní máa wo èèyàn láwò tún wò owó báyìí ó tún tún wò anábì ní fàyín nà nàdúrà tàlùkù là lak nítorí pé dájúdájú ẹ àkọ́kọ́ tó wò yẹn tó kọ́kọ́ rí yẹn yẹn èyí òun kò sẹ́sẹ̀ fún ọlẹ́ lára rẹ̀ wọ̀sáàní àlè ìtọ́ba ti dẹ́lẹ̀ kejì títún wá ń tẹ̀lé títún wá ń tẹ̀lé ó ti di ẹ̀ṣẹ̀ ó ti di ìbálẹ́jọ́ ogún fún ọ látara pé kíni látara pé èèyàn wo ẹni tí ó yẹ kí èèyàn wò èèyàn wò bẹ̀rẹ̀ tí ó yẹ kó wò so eléyìí nísìnyí kò sí tí ó fà á tẹ́ ọ̀ta ẹgbẹ́ kí ni tó dáa pé irú ẹni báwọn nígbà tí ó sì níyàwó nílé yóò mọ̀ ọ̀fẹ́ sọ̀fẹ́ náà nígbà tó pẹ́ kó tó níyàwó so irú eléyìí nìsín a nínú ewu kan tí ń bẹ ń bẹ nù a nínú ewu tí tó ń bẹ níbi <clears throat> eléyìí òun náà ní kí ni ìdánabi tó sọ pé wà á sọnù lil farj ìpè kásìgbéyàwó yìí a máa sọ abẹ́ ẹni fún ni àtọkùnrin àtobìnrin so ẹni tí ò bá ti wá sí ìyàwó tí ò sì gbéyàwó hmm, lásìkò tó yẹ kó ṣe tí ó ṣe láti nígbà tó fi nígbà tó lágbára nígbà tó jẹ́ bí ọ̀dọ́ tí ń wò pé nígbà ah, pé thirty five nígbà pé forty so irú ẹni báwọn látìgbà tó ti látìgbà tó ti pé bí ogún ọdún àbíkó tó pé bí ogún ọdún tí tó fi dìgbà oníṣìí aburú eríṣiríṣi òun náà ni ó rọrùn láti máa ṣẹlẹ̀ níbẹ̀ nínú aburú tí ó burú tí ó máa ṣẹlẹ̀ níbẹ̀ òun náà ni azina torí pé anabi sallallahu alayhi wa sallam sọ fún wa yìí pé fa iná wa ahsanu lil farj pé ká ṣègbéyàwó yóò ahsan al-farj òun náà ni yín fi máa ran ni lọ́wọ́ jù láti sọ abẹ́yàn kó o níbi ìṣekúṣe òun ni máa múra lọ́wọ́ láti sọ̀yàn kó o níbi zina òun náà ni máa alaikum salaam òun náà ní máa ran ni lọ́wọ́ láti máa máa ṣe ránù káàkiri pẹ̀lú àwọn tí a kò lẹ́tọ̀ọ́ síyàn so àtẹ̀yìn bá wá kọ̀ láláì ṣègbéyàwó lásìkò yìí kò sí tàbí ṣùgbọ́n irú ẹni báwọn yóò máa kó sínú irú àwọn aburú báyìí inú aburú tó lè máa kó sí òun náà ní pé kí ni òun náà ní azina òun náà ní kó ìlájọsípọ̀ pẹ̀lú ẹni tí kò lẹ́tọ̀ fún un nítorí pé Allah subhanahu wa ta'ala ọba alékiọlá tó dáwà lọ́kùnrin tó dáwà lóbìnrin ó mọ irú ẹ̀dá tó dáwà pé ọkùnrin yóò mọ ní bùkátà sóbìnrin obìnrin yóò mọ ní bùkátà sí ọkùnrin ní bùkátà yìí wá ní ó ní àwọn àsìkò tí máa bẹ̀rẹ̀ ó láwọn àsìkò tí máa dé ògóngó ó láwọn àsìkò tí ó wà wálẹ̀ so àwọn àsìkò tí ó wà dé ògóngó yìí àbígbà tó bẹ̀rẹ̀ tó dáàrí yìí téèyàn bá wá kọ̀ tó bá wá ní ah, òun ní fẹ́yàwó lásìkò yẹn àbọ̀n ní lọ́kọ lásìkò yẹn àdámá tí Allah subhanahu wa ta'ala dámú kálukú yóò máa béèrè tí o bá ń béèrè lọ́wọ́ rẹ̀ kò sọ́nà àgbà tó lè gbà sí ju kó máa lọ lè ṣe ní ọ̀nà haram lọ. àfàwà imam ibn al-qayyim rahimahullah inú tíra wọn tí wọ́n pè ní alhaji nabawi wọ́n ní aljimaa ìlàjọsepọ̀ láàrin lọ́kọláya ìpè ó láwọn àǹfààní kan ó sì láwọn tí islam gbà lérò tó fi ní kí eléyìí kó máa ṣẹlẹ̀ láàrin ọkùnrin àtòbìnrin àfáà wa sọ fún wa pé fa inna al-jima'a wudi'a fil asli bi thalatha ìsàlásí umur ipe ìlájọsepọ̀ yìí nípìnlẹ̀ rẹ̀ ní tí wọ́n torí ẹ̀ gbé kalẹ̀ wọ́n gbé kalẹ̀ fún àwọn nǹkan mẹ́ta gbòógì ni Ah, hiya maqasiduhu al-asliya àwọn náà ní ta gbà lérò fún jìmáwò yìí yàrá jìmáwò láàrin ọkùnrin sóbìnrin ní ọ̀nà halal lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ṣègbéyàwó tán so eléyìí ah, nínú àwọn àǹfà nínú àwọn tí wọ́n torí ẹ̀ gbé kalẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni hifdhun nasl ودوام النوع إلى أن تتكامل العدة التي قدر الله بروزها إلى هذا العالم Ah, alákọ̀ọ́kọ́ nínú àǹfà nínú tá a torí ẹ̀ gbé àlìjìbá ìlàjọsepọ̀ kalẹ̀ òun náà ni hezbollah òun náà ni ká sọ ah, àrọ ọmọ tí ó máa jáde lára ẹni sísọ àrọ́mọdọ́mọ tí ó máa jáde lára yẹn kó jáde látọ̀nà tó tọ́ kó má jáde látọ̀nà haram kó má jáde látọ̀nà pé wọn ò ṣe nìkan tí wọ́n fi fẹ́ra wọn kó má jáde látara pé wọ́n máa fi obìnrin wọ́n máa fi lépa gbọ́kùnrin káàkiri pé ó tún ní wọlé ó tún ní wọlé ó tún ní wọlé tí wọ́n á ní fẹ́rẹ́ nìkankan gbà lọ́wọ́ rẹ̀ so àkọ́kọ́ tí Allah subhanahu wa ta'ala tó torí ẹ̀ gbéjì máa kalẹ̀ nìyẹn bí a ń bá ti àti kí ìran èèyàn kó bá máa sí kí ni kó bá máa bẹ lọ ká máa bí ká máa rẹ̀ sí títí ìlà àǹtàkà ká máa lẹ̀ ìdàtú allati qaddara Allahu buruzaha ila hadha alam títí tí ó ń ka iye ẹ̀dá tí subhanahu wa ta'ala tó fẹ́ kó wáyé nínú èèyàn títí ó fi pé so eléyìí àkọ́kọ́ nù nínú àwọn àǹfààní ti bẹ́ẹ̀ tábà wò ní sìn tábà gbé ẹtọ́ wá pẹ́ tó lóun ó pẹ́ wájú kóhun tó ṣègbéyàwó èyí ló ní báwọn ní sìn inú inú ewu tí ọmọ tí irú ẹni bẹ́ẹ̀ wọ́n máa wà òun náà ní pé kí ni ọmọ tí ó padà bí gan ó lè má bí rárá ó sì lè mọ bí ma tí ò tiẹ̀ ní pọ̀ rárá tí ò wá ní wà nínú àwọn tí anabi sallallahu alaihi àwọn ìpìlẹ̀ àwọn tí ṣẹ̀ríà tó ti torí ẹ̀ tó fi gbé àlìjìmá ìlájọsípọ̀ tó ti torí ẹ̀ gbé kalẹ̀ òun náà ni ikhrajul ma'i alladhi yadurru ihtibasuhu wàtíkọ́nùhú bí jùmọ̀lẹ̀tì ìbàdàn òun náà ni láti mú àwọn omi kan jáde lára wa dáàmà hmm, sí àtọ̀ almani àbí alwadi àbí almadi gbogbo àwọn omi yìí pípẹ́ lára ẹni yín máa ní ìpalára tí máa kó báyàn yín máa ní ó ní ewu tí máa kó bá ara ó ní fìtínà tí máa kó bá ìṣẹ̀mí ọmọ ènìyàn so ṣẹ̀ríà wa gbé jìmáwò yìí kalẹ̀ fún wa ìpè tóbìnrin tọkùnrin àtobìnrin tó máa ṣe jìmáwò ètò ìbáraẹni àwọn mi yóò máa jáde yóò máa pààrọ̀ ara wọn tí mi bá jáde mi tún wá bẹ́ẹ̀ so látara báyìí nísìnyí kò ní jẹ́ kí àìsàn míì tó tara bẹ́ẹ̀ kó ṣẹlẹ̀ sí ọmọnìyàn so ṣẹ̀ríà inú tí ṣẹ̀ríà fi gbé alìjìmáwò kalẹ̀ fún wa ní alìjìmáwò yíwá ní kẹwàá sí alìjìmáwò ní mutlaq ẹgbẹ́ kí o kàn sí jìmá kó lájọ sọ pẹ̀lú tó bá rí àbí pẹ̀lú ẹni tó bá rí pẹ̀lú tó bá wù rárá so ṣẹ̀ríà ti gbófin kalẹ̀ fún wa pé ká ṣègbéyàwó so ká wá ṣègbéyàwó yìí tá a bá wá pẹ́ ká tó ṣe alìjìmáwò yìí àdámà rẹ̀ òun lópin ìgbà tó bá jẹ́ pé àwà láwùjọ ọkùnrin àwà láwùjọ obìnrin tá a sì ń ríra wa ní lílọ ní bíbọ̀ so gbogbo eléyìí yóò máa wá sí ọkàn ọmọ ènìyàn wà á sọ́nà tọ́mọ ènìyàn fi lè dáàbò bóra rẹ̀ kó níbi aburú yìí àyàfi kó sẹ́kìnì àyàfi kó tètè kó tètè ṣègbéyàwó. ẹlẹ́kẹta nínú al-maqasid al lèlìjìmá inú àwọn intíṣẹ̀ríà nípìnlẹ̀ tó torí ẹ̀gbé àlìjìmá òkalẹ̀ òun náà ni qada'ul watar wà lẹ́yìn lọ́dá wàtàmọ́tò ìnìyàn òun náà ni ipe láti lè bá a máa bí a bùkátà rẹ ni láti lè bá a rí adùn látara pé ìlájọsepọ̀ láàrin ọkùnrin àti láàrin obìnrin so eléyìí òun náà ni àwọn nǹkan mẹ́ta tí <clears throat> àfáà wa Imam Ibn Qayyim al rahimahullah tí wọ́n sàlàyé fún wa nínú àwọn nǹkan tí àǹfààní tó wà nípa àlìjìmá òye tó jẹ́ pé àwọn àǹfààní ìta bá wò fún ẹni tó bá pẹ́ kó tó ṣègbéyàwó a rí pé ewu ńláńlá kò ní rí ìgbádùn gbogbo àwọn àǹfààní yìí yóò tún wá máa kó sínú àwọn aburú tí ó tún lè ṣe kíni tó tún lè ṣokùnfà ìyà fún níwájú Allah nínú ewu tí ó máa bẹ fún ẹni tí wọ́n bá pẹ́ ká tó ṣe ìyàwó kó tó gbé ìgbéyàwó òun náà ni tí ànábì Allah subhanahu wa ta'ala sọ fún wa nípa ọkùnrin àtòmìnrin ó ní wa khalaqa minha zawjaha wa batha minhuma rijalan kathiran wa nisaa Allah subhanahu wa ọkùnrin látara ọdún mi látara ọkùnrin látara bẹ́ẹ̀ ó ti mú ọ̀pọ̀lọpọ̀ ọmọ jáde ó mú ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lóbìnrin jáde ẹni tó bá pé kó tó ṣe ìgbéyàwó yìí ó rọrùn ó jẹ́ pé owó àwọn àǹfààní kò ní rí irú àǹfààní so nínú àwọn àǹfààní tó rọrùn kó gbọ́ fún yàn òun náà ni as-sakanu bayna az-zawjayn wal-istiqrar an-nafsi yàní ìjọ máa gbé pọ̀ pẹ̀lú ọkùnrin àti nífọ̀kànbalẹ̀ síra ẹni kẹ́ orí ẹni tí ó máa fọ̀rọ̀ lọ tí ẹ bá pẹ́ kófin tó fẹ́ gbéyàwó irú ẹni báwọn nísìn ó rọrùn fún kí irú nǹkan báyẹn kó bọ́ fún irú ẹni báwọn nísìn tábà lọ wò láwùjọ wa lónìí a rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ lọ́kùnrin ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ lóbìnrin wọ́n máa gbéra wọn kí wọ́n ní girlfriend wọ́n ní boyfriend gbogbo tí ò lẹ́tọ̀ọ́ ká máa ṣe pẹ̀lú ara ẹni tòpẹ́ téèyàn bá fẹ́rẹ̀ ẹni wọlé tán òun a rí i pé wọ́n máa ṣe láàrin ara wọn tí wọ́n sì di ọ̀kọ̀láyà wọ́n sì máa sọ pé ah, àwọn òṣìṣẹ́ táwọn sì gbéyàwó ó wà ní àwọn nǹkan eréṣiríṣi tí wọ́n ti gbé kalẹ̀ pé ah, mo fẹ́ di mo fẹ́ di mo fẹ́ di báyìí so wọ́n eléyìí inú àwọn ewu tó wà nínú kíni tó wà nínú azawaj al-mutaakhir kéèyàn ó pẹ́ síwájú kéèyàn tó lọlé ọkọ àti kéèyàn ó pẹ́ síwájú kéèyàn tó gbé kéèyàn tó gbéyàwó. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà tabatọ́lọ̀ wo a rí tí máa ń bẹ níbi pé kéèyàn pẹ́ kóyò tó lọ́kọ àbí kéèyàn pẹ́ kó tó gbéyàwó òun náà ni pé nígbà tí ọkùnrin tó bá pẹ́ kó tó gbéyàwó irú ọkùnrin yẹn nígbà tí ó bá fi bímọ sí tí ó bá fi lóhun wọn tọ́jú ọmọ sí àsìkò tí ó ti máa dàgbà àsìkò tí ó ti tó yẹ pé ara òun lè ṣe wàhálà púpọ̀ lọ títí làwọn oníwàá máa dààmú káàkiri yóò máa wá lọ́wọ́ tọ́jú ọmọ ìgbà ní ọmọ lòkè ìgbà ní ọmọ lọ́lẹ̀ ìgbà ní ó bẹ̀rẹ̀ sí ṣe wàhálà rẹ̀ so tó bá jẹ́ pé yẹn bá tètè bímọ lásìkò tó tètè sì fíyàwó lásìkò kọ́dà ó rọrùn pé pàtẹ́yìn bá ń dàgbà fíyàn bá ń bímọ àwọn téèyàn ti kọ́kọ́ bí ẹ táwọn ti dàgbà kọ́lá àwọn náà tún máa kún yàn lọ́wọ́ láti dọ̀bà láti lè bá a rí àwọn tó wà wájú àgbà tó wájú gbígbà ogó nígbà téèyàn dàgbà ló tẹ̀yàn tó bímọ tó tí ò sí àwọn kankan níwájú láti pé wọ́n máa yàn lórí eléyìí tó eléyìí yóò máa dá wàhálà alẹ́ fún irú ẹni bẹ́ẹ̀ yóò sì máa mú ìkó súsú bá kò sì ní jẹ́ kó lè ṣe ojúṣe rẹ̀ bó ṣe yẹ nígbà tó yẹ pé láti ìgbà tó ṣe irú nǹkan báyìí àsìgbà tí kò sí agbára mọ́ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní dídàkejì fóbìnrin a rí pé obìnrin àkóbìnrin ó pẹ́ kó tó lọlé ọkọ ewu tiẹ̀ ó tún fẹ́ lágbára gan ju tọkùnrin lọ nígbà míì tábàlọ́wọ́ oníṣìn àwọn onímọ̀-ṣègùn àwọn ọ̀làmọ́ òtí wọ́n ti sàdá wọ́n jẹ́ kó yé wa ìpè obìnrin bóbìnrin bá ti ń pẹ́ ní bá ti ń lé ní ọgbọ̀n ọdún ní bá ti ń lé lọ́gbọ̀n ọdún ewu ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún un láti pé kó bímọ kọ́nà àwọn míì jẹ́ kó yé wa pé àwọn àrùn kan àrùn míì wà tó lè pé ó lè ṣẹlẹ̀ sí nílé ọmọ látara pé kí látara pé ó pẹ́ kó tó lọlé ọkọ látara pé kò sí lábẹ́ ọkùnrin ṣùgbọ́n eléyìí kẹ́kẹ́ ká tó wá tún sọ pé obìnrin sínú ìyá sí obìnrin yàrá menopause obìnrin àsìkò tóbìnrin ò ní bí mama so àsìkò yẹn kéré benin sípàtì ní ìwòye sí ti ọkùnrin so a jẹ́ pé irú eléyìí bó ṣe léwu fọkùnrin gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó léwu téwu rẹ̀ tiẹ̀ tí wọ́n á pọ̀ gan fóbìnrin pé kóbìnrin ó pẹ́ síwájú kó tó lọ ilé ọkọ inú ewu tó tún wà bẹ́ẹ̀ òun náà ni pé wàhálà wàhálà ìmọ̀ tọ́mọ yá ìfẹ́ máa tọ́ ìyẹn fẹ́ máa tọ́jú ọmọ nígbà tágbára ó wà tí o fi lè tọ́jú ọmọ gẹ́gẹ́ bí lóbìnrin tí o fi lè tọ́jú ọmọ torí pé obìnrin òun yóò ṣe wàhálà púpọ̀ látara nígbà tó bá lágbára dáadáa tó lóyún tó bímọ tó tọ́mọ so lágbà tó jẹ́ tó wà nígbà ọ̀dọ́ tó wà nígbà èwe tó ní agbára tó lè ṣe gbogbo eléyìí so eléyìí yóò ṣàǹfààní fóbìnrin ju kó jẹ́ pé pàtó bìnrin bá ti wá dàgbà tí ó ti lẹ̀ irú eléyìí kò ní láǹfààní láti tọ́jú ọmọ bó ṣe yẹ kó tọ́jú ẹ̀ irú eléyìí kò ní ní àǹfààní láti ṣe àmójútó ọmọ bó ṣe yẹ kó ṣàmójútó rẹ̀ so irú eléyìí òun náà ní máa ń fa ọ̀pọ̀lọpọ̀ aburú tààrí láwùjọ wa lónìí tó jẹ́ pé ẹlòmíì àsìkò tó yẹ kó fi tọ́ ọmọ kò lágbára mọ́ láti mójútó ma irú àwọn báwọn àwọn náà máa ń yáyà fúyà láwùjọ irú àwọn báwọn àwọn náà máa ń da àwùjọ ló máa ń da society rú lórí pé àwọn òbí wọn tó yẹ kán mójútó wọn kò lágbára lásìkò tó yẹ kán mójútó wọn so àwọn ń ṣe kí wọ́n ń bá nǹkan míì lọ látara pé kí ni látara kí wọ́n ti fi àwọn àsìkò kan ṣòfò nígbà tó ti yẹ kí wọ́n tètè gbéyàwó lásìkò so níparí ètò tó ń wà nínú ewu tó tún wà kéèyàn pé kéèyàn tó ṣègbéyàwó òun náà ni pé àdìgbà nàbí sallallahu alaihi wasallam sọ ìpè fàyín ni mo fẹ́ àfihàn bí kí mo tó mọ̀ ìpè mo fẹ́ fi yín ṣe ìyára láàrin àwọn àlùmọ̀ ni tó bá jẹ́ òkúta àti ìyá mà so ìwé ẹni báwọn ẹni tó bá pé kó tó ṣègbéyàwó irú ẹni báwọn nísìn ó lè fi máa kan ó lè fi máa méjì kọ́dà ó lè máa bí ọmọ rárá látara pé kíni látara pé pípẹ́ tó sì gbéyàwó rẹ̀ so tí wọlé ìbá wá ń ṣẹlẹ̀ a jẹ́ pé irú rẹ̀ ò ní wà àrọ́mọdọ́mọ irú rẹ̀ ò ní wà nínú àwọn tí Ànábì sallallahu alaihi wasallam tí ó fi ṣe ìyára tó bá dijọ́ ìgbéde alkiyama so eléyìí Ah, òun ni gẹ́gẹ́ bí àsìkò ṣe gbà wá mọ́ òun ni díẹ̀ òun ni ìwọ̀nba nínú àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ewu tí ń bẹ bí pé kéèyàn máa ṣe kéèyàn máa lọlé ọkọ lásìkò ká wá sọ àbíkú mọ́ gbéyàwó ká wá sọ pé ẹni tó tiẹ̀ lóhùn ò ní gbéyàwó rárá àbí tó tiẹ̀ lóhùn ò ní lọlé ọkọ rárá so eléyìí ní síbáyìí aburú ńláńlá ni so aburú ẹni báwọn ó burú ebi ké Ànábì sallallahu alaihi wasallam ó sọ fún àwọn sọ̀hábà ẹ̀ ìpé oní fàmàlọ́kì bá ń sunnati balẹ̀ ìsàmì ní ànábì àwọn tí wọ́n ní àwọn ìṣègbéyàwó ti fún fẹ́ máa jọ́sìn àwọn ò ní ṣègbéyàwó àwọn ò ní sùnmọ́ tó kọ́ àwọn fẹ́ máa jọ́sìn àwọn ò ní jẹun tó kọ́ àwọn máa jọ́sìn ànábì ní gbogbo tó ń kàkàlẹ̀ yìí súnà wọn ànábì sallallahu alaihi wasallam ni ẹni tó báyìí ti kó níbi súnà wọn tó náà ní ṣe tí ó ní kò wù ú fàlẹ́ ìsàmì ni ànábì ní kò sí nínú ìjọ òun tábà wá sínú ìjọ ànábì sallallahu alaihi wasallam nínú ìjọ òun la fẹ́ wà tó bá di ìjọ ìgbéde alkiyama so nídìí eléyìí eléyìí ní sókè nínú tí ìjọba àṣọ ní tó ní ewu tí ń bẹ bí kéèyàn pẹ́ kó tó lọlé ọkọ <coughs> fún ọkùnrin fún obìnrin àti ewu tí ń bẹ bí kí ọkùnrin náà pẹ́ síwájú òun náà níyàwó so ká gbìyànjú gẹ́gẹ́ bí anabi gẹ́gẹ́ bí sọ wà ní alukur'an ká má sọ pé a ah, nígbà tí n bá ti ní nǹkan báyìí nígbà tí n bá kọ́lé nígbà tí n bá ra mọ́tò nígbà tí n bá ní nǹkan báyìí wọn bá tá a bá ní tá a jíjẹ tá a ní mímu kí a sì lè tá a lè bọ́yàn ká gbìyànjú ká sì gbéyàwó so eléyìí náà gẹ́gẹ́ bá sọ fúnra síwájú nínú ayé alukur'an ó lè ṣe sábàbí tí Allah subhanahu wa ta'ala fi ṣe ìgbàláyé arziki fún yàn tí ó fi ní kí arziki yàn yóò fi ní kí ó gbòòrò nítorí pé àtàbálòwò àwọn sálàfù àti wọn kọjá síwájú gẹ́gẹ́ láti bẹ̀rẹ̀ láti rí ànábì sallallahu alaihi wasallam wasallam àwọn òsẹ́ni tó dúró nínú wọn pé ah, àfitì bá ní báyìí àfitì bá ní nǹkan báyìí so wọ́n kálukú ìwọ̀n bá tí wọ́n ní òun náà ni wọ́n fi ń ṣe ìtàfin tẹ̀lé súnà nàbí sallallahu alaihi wasallam wọ́n fi gbé ẹ̀sìn wọn sá kò níbi aburú ẹni tí ò gbéyàwó lónìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ lónìí tó ti wọ tó sì lóun ìgbéyàwó ẹ bá ń béè lọ́wọ́ ẹrú ẹni bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọrú wọn nísìnyí zìnà ni wọ́n ń ṣe káàkiri ọ̀pọ̀lọpọ̀ ọrú wọn nísìnyí oríṣiríṣi ọ̀nà ni wọ́n ń ṣe tí wọ́n fi ń bíyà bùkátà tó yẹ kí wọ́n máa bíyà pẹ̀lú ìyàwó ẹ̀tọ́ wọn ìyàwó tó jẹ́ halal fún wa so látara délé yìí ká má yanra wa ká má tanra wa látara délé yìí ká má wò pé bóyá àdámọ́ tí Allah subhanahu wa ta'ala dámọ́ wa ká má rò pé bóyá wà lè ṣe tí àdámọ́ wọn ní béèrè kò sí bá ti fẹ́ ṣe tàdámọ́ wọn ní béèrè ká gbìyànjú ká ṣe lọ́nà halal ká ṣe lásìkò kí a bá lè rí oore rẹ̀ jẹ láyé níbí báyìí ká sì lè bá rí oore rẹ̀ ní alkiyama abi Allah subhanahu wa ta'ala kó mọ́sá sí àlékún àánú rẹ̀ fún wa kó sá àlékún arziki fún wa kó sá àlékún àgbọ́yẹ̀sì fún wa innahu waliyu dhalika والقادر عليه هذا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك